àwọn ará ilé àti àwọn sọ̀rọ̀ kọ́nà kúndùn kó bá ní kẹ́ wọn ní àpapọ̀ gbogbo ẹni tí ó ń fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí tó fi ń sin ọlọ́run ọlọ́run tó sàkẹ́ ọkàn wa ní ẹ̀dùgbé tábìlì pàṣẹ àwùjọ ẹni tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fún wa ní àǹfààní ẹ̀ òun náà ni pé gbogbo èèyàn pátá tó bá jẹ́ ẹni rí àmúṣàdúrà fún ọ pẹ̀lú gbólóhùn pé wàhálà ibadillahi salihin sọ gbogbo ẹni tó jẹ́ ẹrú dáadáa tó ń sin ọlọ́run bá tẹ̀mítẹ̀mí tọkàntọkàn kó lọ bí lọ́sàn kan ṣàkíyèsí gbogbo wa ní àpapọ̀. ẹ ní abala ìtẹ̀síwájú àti ìwà àlékún ẹ̀sìn nínú ẹ̀sìn wa àṣé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bó ṣe fẹ́ gbà <clears throat> òun náà ní abala bíi ti àti ti ń dara wa lẹ́kọ̀ọ́ bọ́lá ń ṣe bó ṣe tó kalẹ̀ rí pẹ̀lú ẹ̀rí eléyìí tó múnádóko abala tí mo fẹ́ ká máa fojú wo òun náà ni pé àwọn ìjọsìn wa torí tá a bá sọ pé sàlàfíà torí pé ìpínlẹ̀ wa òun náà pé ká jọ àwọn tó ti lọ gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé àwọn tó lọ àwọn tó wá ṣáájú wa wọ́n máa ń jọ àwọn tó ti lọ àwọn tó wá ṣáájú àwọn tó ti wá ṣáájú tiwa náà àwọn tó wọ́n ṣáájú wọn náà ni wọ́n máa ń lò wọ́n máa ń wò níbi ẹ̀sìn wọn. ẹ̀wọ́ tó fi dórí pé àwọn Imam Malik aleyhi rahmatullah tó máa ń sọ náà ni wípé man lam yakun ma lam yakun yawmaydin dinan falan yakuna yawm din. tí ò bá ti jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn tànà kò lè jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ tiwa. Sàlàfíyà kò ń ṣe wípé kákan máa pè mọ́ra wa báwọn ẹni síwájú bọ́n ṣe mójútó àlámọ̀rí alkiyamọ̀ wọn bẹ́ẹ̀ náà ni káwa náà mójútó tó wà ó ní sàlàfíà yẹn fi pé tábàdí sàlàfíà gbọ́dọ̀ mọ kíyèsí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ al-aqida wo là ń fi sin Allah subhanahu wa ta'ala àdíọ́kàn àwọn sálàf àmọ́ a sì mọ̀ fi sin Allah tí eléyìí ó pàtàkì gbọ́dọ̀ àdọ̀mọ́ ó gbọ́dọ̀ yé wa ní gbogbo àwọn àkídà àti ròrí eléyìí tí ò ráàyè mú ẹsìn yẹn ká á dànù kó lè bàa já sí pé bá a ṣe ń tàn náà pé kí ọlọ́run bá wa ta'ala kó dà wá pọ̀ pẹ̀lú àwọn ẹni ìṣáájú ọlọ́run bá yóò ṣe bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ni kò sí nǹkan tá a fi lè achieve nǹkan tí wọ́n achieve àyàfi tá a bá kọ́ tá a ṣe bí wọn lóko tọ́nú àwọn ọ̀jọ̀gbọ́n ní wàhálà takol kọ́dí dáhàbà tí a bá ọkùnrin ló máa ń sáárọ̀ alẹ́ àdárẹ́bẹ̀hì wọ́n sọ̀rọ̀ ẹ má lọ mú opinion pé àwọn tó lè rí báyẹn fún àwọn yẹn lọ àwọn tó lè achieve nǹkan báyìí àwọn yẹn ti lọ ẹni ká mọ́ mú opinion yẹn wọn ni kullu man sara ala darbihim whoever tó bá rìn lórí ìlànà wọn whoever tó bá fi wọ́n ṣe mìíràn tó yẹ pé àwọn ń wò níbi ẹ̀sìn <clears throat> wasal irú bí táwọn náà dé ẹ̀yin náà débẹ̀ wíwo àwọn sálàfọ̀ níbi gbogbo àlámọ́ pàtàkì fún wa nínú tá a gbọ́dọ̀ hànú níbi àkídà wa àdíọ́kàn pé la ilaha illallah kíyàn gbé àdíọ́kàn ilé yìí sọ́kàn ó tún máa lọlé oníyàwó kíyàn gbé la ilaha illallah sọ́kàn kó gbà wípé àwọn kan lè ba tèèyàn jẹ téèyàn bá ṣọ́ra sí kó mọ̀ gbà pé àwọn kan lè jẹ́ kéèyàn ṣiṣẹ́ téèyàn ń jẹṣẹ́ gbogbo irú àwọn àdéhùnkàn yìí àdéhùnkàn tó jẹ́ pé ó kó àbùkù bá ímọ̀nì wa ni máa ní lẹ́mìí wípé kò ń ṣe gbogbo ẹni tí ò ṣe mùsùlùmí òní ó wà àlìjánà àwọn kan ń bẹ náà kì í ṣe mùsùlùmí táwọn ló wà àlìjánà so níbo ni kí ni mustanad kí ni kí ni la gbọ́kànlé tá a fi ń sọ bẹ́ẹ̀ àdéhùnkàn ni o tó sì ń bẹ lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ kò dìgbà tí èèyàn bá tó jẹ́ mùsùlùmí tó pọ̀ lóyún àná ọ̀pọ̀lọpọ̀ máa ń wò ó bóyá nítorí pé ó rẹ́ lẹ́sìn míì tí wà rẹ̀ wá dáa àbí tó náwó sójú ọ̀nà ọlọ́run ní Islam nísìnyí òwúrọ̀ láwàáyé àwọn ń bẹ lórí rédíò gẹ́gẹ́ lóru àti lọ́sàn tí wọ́n kì í ṣe mùsùlùmí àmọ́ tí wọ́n ń so nígbọ̀wọ́ ètò Islam a sọ pé bihada pẹ̀lú òwe tán ṣe ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà jẹ́ pé àwọn ni wọ́n so ń gbọ̀wọ́ ètò wọn òun náà máa ń fi wọ́n lọ́kàn balẹ̀ ìgbésẹ̀ ìpérú àwọn eléyìí lọ́mọ náà pẹ̀lú tó ń fowó wọn ṣe yìí. ọlọ́run bá wọn sọ sáànù wọn tán ni kò sí nǹkan tó kọ̀ fún wọn láti gbọ́sẹ̀ wọn illa annahum kafaru. of course ìsèlè ni ṣùgbọ́n tí ò ní jẹ́ ká gbà ó ní pé wọ́n ṣe kèfèrí sáwọn ọlọ́run bá wọn sọ sáànù wọn tán. káwọn amọ̀ sí nínú ẹni tí ó mọ̀ ronú báyẹn kì í ṣe gbogbo ẹni tí ò ṣe Islam ni ò ní wà àlìjánà àwọn kan ò ṣe Islam tó ń wà àlìjánà ọ̀rọ̀ tí ò dání àdéhọ́kàn tó ń bẹ lẹ́mìí ó ti ní problem torí pé àkọọ́lẹ̀ alukur'an sọ wípé inna ad-dina 'inda Allahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu ọ̀rọ̀ bá ní wa man yabtaghi ghayra al-Islam dinan ẹni tó bá wá nǹkan míì tí islam ní ẹ̀sìn declaration of quran pé falan yuqbala minhu ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá fil akhirati minal khasirin ọlọ́run tó bá dàlù kí á mọ̀ nínú àwọn tó ṣòfò ní wà so àwọn tó náà ti sọ báyìí pa wọn nítorí pé wọ́n ṣe islam nítorí pé wọ́n yin ìsìn láàyò òun làwọn sọ wípé kì í ṣe gbogbo mùsùlùmí ni ó ní wà ní jẹ́nà àìmọye mùsùlùmí ni ó wọ̀ náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó wọ̀ náà nítorí ẹ̀sìn tàbí kejì ṣùgbọ́n wọn lè rà á sínú náà àmọ́ kò sí kèfèrí tí ó kú lórí kúfúrò tí yóò wà ara inú àjẹnà lọ́wọ́ inú suratul A'raf ọlọ́ni wà náà dá aṣáàbù náà rí aṣáàbù àwọn ọmọ náà wọn wàá máa pe àwọn ọmọ àlìjẹ́ náà ẹ ti ẹ̀ jẹ́ káwa náà jẹ díẹ̀ nínú ìgbádùn tí bá iná bá ti ṣe ilé wọ̀ fún ọgbẹ́ bá jẹ́ kẹfẹ́rẹ́ téèyàn bá fi jẹ́ mùsùlùmí tó fi lọ pàdé ọlọ́run bá kò sí òòpù gbogbo tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ká mójútó èyí tó jẹ́ pé a fi ṣiṣẹ́ lọ́dọ̀ ara wa ká mọ̀ èyí tó pé a dì sọ́kàn gíǹsì àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ abẹ́ni tá à ń wò a gbọ́dọ̀ mọ̀ irúṣẹ́ rẹ̀ tí yẹn rí kó ṣe tí ò bá ti jẹ́ mùsùlùmí ọlọ́ọ̀bá ò ní gbà lọ́wọ́ ẹ̀ sùkàmù <clears throat> eléyìí tá a máa ń jẹ́ sàlàfíà nínú tá gbọ́dọ̀ mójútó nínú sàlàfíà wa nínú ẹ̀ náà ni pé àkídà wa ó gbọ́dọ̀ láàfíà so àṣàláì mọ́ nínú àwọn ọmọ ẹ̀yà tó já sí pé sàlàfíà yìí náà ńlá jọ ń sọ pé àjọ wà lórí ẹ̀ ṣùgbọ́n ibi tí wọ́n ń jẹ sí ibi tí wọ́n ń rìn sí ó bùkátà ká sí àfúnra wa sàlàfíà tó ń yẹ̀mí wò sàlàfíà tó ń wẹsẹ̀ sàlàfíà tó tún sàsọ̀rọ̀ tó tún sàrìmọ́lẹ̀ àdéhùn kan lẹ ní tẹ̀ fi gba àwọn kan wọ̀nyí ọlọ́run Allah subhanahu wa ta'ala kò ń sọ pé èèyàn máa ń bá lò pẹ̀lú ète àbójú méjì torí pé láàyè ọ̀fà iṣẹ́ òǹfil áwùdí wala fi sàmà kíni àti ọjọ́ bọ́ síta kájọmọ̀ pé sàlàfíà sàlàfíà a sì máa dá nǹkan ní kọ̀rọ̀ ojú ọlọ́run bá tó àkọ́kọ́ nínú tá a fi ń ṣe sàlàfíà wa yẹn pé àkídà yìí ó gbọ́dọ̀ lálàáfíà àdéhọ́kàn tá a gbé sọ́kàn gbọ́dọ̀ ní ààyè. muhammadu bin abdullahi rahimahullahu ta'ala nígbà tí bàbá ń ka àwọn tó ba islam jẹ́ onímọ̀ ńlámù yóò ká fèrè mushrikin àwùsọ hahamadu abahum gbogbo ẹni tó bá jẹ́ pé kò bá gbà pé àwọn kan wà kèfèrí ni wọ́n tó jẹ́ pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n tó ń dìfẹ́ǹdì wọn ó pín nípa àwọn tó lọ́wọ́ sọ àgbà àbó ti sọ pé ìlànà tí wọ́n ń tọ̀ ìlànà tí wọ́n nìyẹn tí wọ́n náà correct kọ̀dí káfàrọ̀ ìjìmọ̀ à irú ẹni yẹn ti di kèfèrí. nínú tá a lákèsí lábẹ́ sàmúfíà wọn tá a lákè yìí òun ni wípé àdéhùnkàn wa ó gbọ́dọ̀ lálàáfíà. ẹlẹ́ẹ̀kejì alimọ́ni hajj mọ́ni hajj tó ń kálukú bá fẹ́ fi sin ọlọ́run bá kó mọ́ ọ ìlànà tó ń kálukú fẹ́fẹ́ fi máa sin ọlọ́run bá rẹ̀ kó jẹ́ kó clear kó mọ́ kúrò lórí mọ́ni àjà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi fún wa ní akida anabi fún wa ní mọ́ni àjì kílé pọ̀lọpọ̀ mú akida anabi tó wá lọ tẹ̀lé mọ́ni àjò àwọn ẹlòmíì wọ́n yẹn nìkan sọ pé ana ahlu sunna aqidatan lè fẹ́ pé àkéédà mi ni àkéédà sunna ni mo gbé wà ìhùwáàní mọ̀nìhàjà ṣùgbọ́n mọ́níhàjì tí mo fi ń sin ọlọ́run mọ́níhàjì àwọn ìhùwáàní tọ́mọ́kí mọ́níhàjì àwọn ìhùwáàní àwọn ìkan ní ilẹ̀ áfíríkà ó ní wọ́n gbé ìjọ kan tí wọ́n pè ní ìhùwáàní mùsùlùmí kéèyàn wá wà kó wá já sí pé mọ́níhàjì wọn methodology wọn òun ló fi ń sin ọlọ́run Allah subhanahu wa ta'ala sí ànábì ò ní methodology ànábì ò ní ìlànà tó fi máa ń ṣe gbogbo nǹkan nínú ẹ̀sìn ìtún jẹ́ sàlàfíà nìyẹn because àwọn sàlàfù tá à ń wò níwájú ànábì làwọn ń wò torí pé wọ́n rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó wá lẹ́yìn àwọn sọ̀hábà àwọn rí àwọn sọ̀hábà sùmọ́ni yàtọ̀ ni pé aleikum bi sunnati wa sunnati lil khulafa'i rashidin al-mahdiyyin gbogbo tá a bá fẹ́ dọ́wọ́ lé nínú ẹ̀sìn pátápátá ká máa wo lára kí sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ilé ló máa jòrè fún wa alimam malik rahimahullahu ta'ala ó ní as kéèyàn máa ṣe àtàhárí sunna fi kulli al-umur níbi gbogbo àlámọ̀ kéèyàn máa wo èwo ló jẹ́ sunna níbi òní mímọ ṣe bẹ́ẹ̀ òní súnà dàbí safinatun Nuh ọkọ̀ ojú omi àbí Nuh marakibaha najah ẹnikẹ́ni tọ́lọ́ bá fún lórí ọ̀fẹ́ láti tẹ̀ láti wọ ọkọ̀ yìí yẹ pé ọkọ̀ ànábì ní àwọn tó wọ̀ níjọ́ náà ni wọ́n là bẹ́ẹ̀ ni kò ti súnà wà lẹ́nu ẹni bá ṣe súnà najah wa man takhallafa anha halaka ẹni ò bá yẹ̀gẹ̀rẹ̀ tó lóun ò kọ́ súnà òun ò ṣe súnà okùnpa ló máa bá rẹ̀ gẹ́gẹ́ bó ti já sí pé àwọn tí wọ́n yẹ àwọn rẹ̀ pé àwọn òwò ọkọ̀ ànábì náà ò níjọ́ sí okùnpa náà padà bára wọn. ìfọwọ́ ti fi lá inú tó gbọ́dọ̀ lámójútó ẹ̀ mo ní àjẹtà bá mi ń sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala mo ní àjẹ àwọn ahlus sunnah wal jamaa a gbọ́dọ̀ mọ́ ó sì gbọ́dọ̀ clear so kì í kàn ṣe pé ana salafi ana salafi ana ahli sunna ana ahli sunna laysa bi murjadil qawl ọ̀rọ̀ lásán kọ́ la fi jẹ́ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala kó gba oníkàlùmọ́ kó gba wa ń bẹ̀ òun náà ni asọ̀rọ̀ Islam ó ní ìwà jẹ́ pé Ànábì wa sallallahu alayhi wa sallam ó practicalize ìwà tí a wù lọ́dọ̀ àwọn ará ilé wa ìyàwó àtọmọ lọ́dọ̀ àwọn aládùúgbò wa lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tá a jọ jẹ́ mùsùlùmí kódà tó fi jẹ́ pé ìwà táwọn sẹ́ni tí ó kì í ṣe mùsùlùmí gbogbo eléyìí lànà bọ̀ Muhammad sallam fún wa wàlàkọ̀dé sọ́ha aniwo sallallahu alayhi wa sallam anahu kọ́ọ̀lì wọ́n ní ànábì sọ wípé pífú lè ò tá mímọ̀ màkárìmọ̀ lè akhlaq tó bá pé ìwà tó dáa ntọ́lọ́ gbé mi dìde fún mi gbogbo wa tó dáa kí o má lò ó ààyè. so fa Rasulu sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ròyìn ànábì Muhammad sallam wa innaka la'ala khuluqin azim tàbá sọ̀rọ̀ nípa ìwà ànábì sallallahu alayhi wa sallam ó ń lásáájú níbi ìwà tó dáa torí ẹ̀ lọ́wọ́ bá sọ pé gbogbo ní tá a bá fẹ́ ṣe nínú ẹ̀sìn wa nínú ayé wa ànábì ní ká máa wò wọn làkọ̀dé káàní lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe tó dáa pín àròjísẹ́lá muhammad lọ́wọ́ sallallahu alaihi wasallam liman kana yarjullaha tó bá máa ràn kan pọ̀ máa pọ̀ ọlọ́run wal yawmal akhir ó sì máa dún gbangba kíyàmá inú ta gbọ́dọ̀ kíyèsí lábẹ́ sàlàfíà wa lábẹ́ ìjẹ́ àlùsùnà wa àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pàtàkì al المنهج والسلوك nípa àdìsọ́kàn ìlànà tá ń gbà tá a fi ń sin ọlọ́run àti ìwà tá à ń bá àwọn èèyàn lò ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì ni wa khaliqun nasa khulqin hasana ẹ bá àwọn èèyàn lò ẹ bá wọn lò dáadáa lábẹ́ sàlàfíà yìí a lè yọ ìwà kúrò ńbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí la gbọ́dọ̀ lákìyèsí ọ̀pọ̀lọpọ̀ wọn mójútó àkídà fi mọ́lẹ̀ àjílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mójútó àkídà wọn mójútó mọ́lẹ̀ àjí wọ́n fi àkàlà àkúlẹ̀ jánìbù àkàlà abala kan tó lágbára ni tẹ́ bá lọ wọ ọ̀pọ̀ tí àwọn àwọn afọ́n ní àlẹ́ mo ń mú àwọn abala kan wá tí wọ́n pè báàbù as-suluku wal akhlaq àbí kí wọ́n pè ní báàbù al-adab gbogbo eléyìí anábì ló kọ́ wa ní gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam táwa náà bá fẹ́ kó já sí pé àwọn tó ti lọ ọlọ́run bá aláwọ̀ sọ ara kó tó wá sáàyè fún ọ̀rọ̀ àgbàdo àkíyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ ṣàmójútó rẹ̀ lábala ti àkídà ọ̀rọ̀ ìbádà wọ̀bẹ̀ lábala ti àkídà ọ̀rọ̀ bó o láṣẹ jọ fún ọ náà bá pátápátá yóò wà lábala àkídà mọ́mí àdìwé ìwúlá ọ̀nà ìwúlá mọ̀gbà tá a fi máa sin ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ anábì ní sallallahu alayhi wa alihi wa sallam bákan náà asolóòk aṣọ ìwà wà níbi wa Muhammad sallam anábì ní ẹni tí ó súnmọ́ mi tó yẹ pé yóò jàǹfààní kó wà níbi tí mo bá wà tó bá dán wà lókè àwọn anábì ahsanukum khuluqa ẹni tí wàá rẹ̀ bá dáa jù nínú labalábẹ́ ikhwatul iman ẹ jẹ́ ká kíyèsí àkídà wa lọ́pọ̀lọpọ̀ gba òun ni àkí ńlá kíyèsí pé ọ̀rọ̀ kan tá a bá sọ báyìí tọ́hánù ó sì wọnú àkídà wa ìwà kan tá a bá wò báyìí tọ́hánù ìpinnu tọ́hánù ni wípé ọgbẹ́ èyí tí wọ́n bá ti ní ọgbẹ́ wà lára nǹkan àléébù ti wà lára nǹkan yìí pẹ̀lú ọ̀rọ̀ tẹ́lómi aṣọ pẹ̀lú àtẹ́lómi owó pẹ̀lú ìṣe tẹ́lómi ó ṣe àkídà ó ti ní problem àbí ilé yẹ ká pa mí fún mi ilé ká pa mí fún yàrá mi ta ló mọ pààyàn fún yàrá ìgboro àwọn gbọ́dọ̀ yìí ẹlòmíì mọ ṣàdúrà ọlọ́run ṣáàjì arógo wa lò ta ló gba ògo lọ́wọ́ ológun so gbogbo àwọn àdé ọkàn wọ̀nyí àbùkásà àti kàkúṣe kọlọba aláṣọra àkótó wa ṣe bákan náà tábà ti wá mọ̀ pé àfẹ àṣetán àfẹ sin ọlọ́ọ̀ba aláṣọra ní ìlànà tàlẹ́bù Muhammad sallallahu alaihi wasallam àwa nídìí àgbéyé pẹ̀lú bá nàbí ṣe ṣe lápẹẹrẹ nínú oṣù Ramadan la wáyé bá ṣe wà ní Ramadan yìí sìn nínú ìbáàdà tó wà níwájú gbòógì òun ni sọlátù tàràwíì yàtọ̀ sí àwẹ̀ sọlátù tàràwíì kò sígbà kankan tá a máa ń kí jùlọ oṣù alápọ̀nlé ọ̀rọ̀ ọ̀dọ́ yìí náà lọ. gbogbo tó bá ní ṣe pẹ̀lú ẹ̀ àti ìlànà agbọ́sẹ̀ parí báwo ni ànábì Muhammad sallallahu alaihi wasallam báwo ló ti máa ń ṣe. típa wa ò bá ká ti tà nábì sallallahu alaihi wasallam kaifa kana yaf'aluna as-salafu àwọn ẹni síwájú tí wọ́n ti lọ ṣáájú tiwa báwo làwọn náà ti máa ń ṣe rúrọrùn kípa tí wàá mọ̀ kàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ tí fẹ́ ká mọ̀ níbi sọ̀látù tarawih ó ní pé àkọ́kọ́ àṣìṣe tó wọnú tarawih sọ̀látù tarawih ó ní pé àwọn èèyàn mọ̀ pé ó ní ta alóko pẹ̀lú níta lè pè ní ihya ul àwọn tahajjud tá a bá sọ wípé tarawih tarawih gẹ́gẹ́ mo sọ fún aṣáájú ìrun kan tá a máa kínu Ramadan ni ṣùgbọ́n kí ló tún sí pẹ̀lú kan yẹn wọ́n kì í ní tarawih láti bi istiraha láti bi kọ́lùmọ̀ istiraha ó rọ́ha òun náà ni pé zawalu lil mashaqqa wa ta'ab mú ilé koko àti wàhálà afẹ́ mú kúrò fún wa wọ́n pè ní tarawih ó ní torí pé àwọn ń jókòó láàrin rákà mẹ́rin tá a ti kí rákà méjì aláwọ̀kọ́ tá a sálámà á dìde á kí rákà méjì sí á tún sálámà nígbà yẹn wọ́n expect pé ká fara sílẹ̀ díẹ̀ torí fífara sílẹ̀ yẹn òun náà ṣe pé ní sọlátù tàrọ̀wì sọlátù tàrọ̀wì òun náà ń pè ní kìyàmù ṣáàrù Ramadan òun náà arókọ míì tàtún lè pé kìyàmù Ramadan adábù sí ni lọ́dọ̀ àwọn fuqaha'ul arba'a wa ghayruhum òun náà ń pè yusalla mọ́fìnà mọ́fìnà á mọ̀ kí ní méjì méjì torí pé anábà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé sọ̀látù láyìlì mọ́sánà mọ́sánà irun òru méjì méjì méjì méjì làákè lẹ́rìí pé méjì sálámà méjì sálámà bá ṣe máa kí nìyẹn sọ̀látù tarawih sọ̀látù tarawih nínú ọkọ̀ míì tá a tún lè pè é òun náà ni ihya'ul layl mímọ ṣe nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ lóru wọ́n ní kìyàmù lẹ́yìn yutlaqu alayhi ba'du fuqaha ayyan kìyàmù lẹ́yìn a lè pè ní ihya'u lẹ́yìn a lè pè ní kìyàmù lẹ́yìn nítorí ẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ náà ni mudọ́ ulaili aw aksaruhu fil ibadati kíyàn lo òru èèyàn àbí èyí tó pọ̀ jù nínú òru kó mọ̀ jẹ́ gbogbo ẹ̀ kíyàn lò lórí ìbáàdà mo fẹ́ bá ṣe tàwọn kò fún níbẹ̀ yẹn díẹ̀ kíyàn lò lórí ìbáàdà yẹn ó fi hàn pé n tó ń jẹ́ n tá a lè ṣe lóru kò ń ṣe sọ̀láàtù nìkan nínú ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tọ̀pọ̀lọpọ̀ ọmọ òun ni pé tí wọ́n bá sọ pé kìyàmù lẹ́yìn kò sí nǹkan kan tó bọ́ sínú làákàrè wa ju wípé ìrun nìkan lọ wàlà amúlù láìsà àkàdà a lè ṣe nǹkan míì tí ò ní jẹ́ sọ̀láàtù tó sì yẹ pé ládàá kìyàmù lẹ́yìn àná a lè ṣe nǹkan míì tí ò ní jẹ́ sọ̀láàtù tó sì jẹ́ pé ládàá kìyàmù lẹ́yìn a máa ní bí ká ṣe dékìrì kéèyàn jókòó lóru kó mọ ṣàdúrà kó mọ ṣe díkì tàbí kó mọ kí alukur'an kẹrin kódà téèyàn bá jẹ́ onímọ̀ tó ní tíra tí wọ́n máa ń ka dídìde lóru máa ka tíra náà tàájùdù ni dídìde lóru náà kìyàmù lẹ́yìn ni tó tá a bá ń sọ nípa fi Ramadan bí tàájùdù kò ń ṣe pé ìrun nìkan òun ni bíbélì láì tààlà tó bá dọ̀la á tún wọn náà rọ̀ ṣé téèyàn bá kírun tán pẹ̀lú ìmọ̀ lálẹ́ tó bá jí lóru ṣé ó tún gbọ́dọ̀ kírun wọn náà ti mọ ọmọ pẹ̀lú ibi tálàyé lọ wípé tó bá lè kírun làbà pẹ̀lẹ́ rèé tó bá sì túùsù pé òun ò kírun Quran lòun mọ ká báwo lòun mọ ṣe àbí tó bá jọmọ kéwú tí wà lòun mọ yẹ̀wò falaha àwọn falahu ajiru qiyamul layl abiyọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó dákun kó jọ kó jẹ́ kí àgbáyé ẹ̀sìn yìí kó jẹ́ kó kárí ẹnìkọ̀ọ̀kan wa kó dẹ̀ gbà níjọsìn fún wa wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àwọn ìbéèrè tó wà ó láṣẹ sẹ́yàtẹ̀nukú báyọ̀ wallahu a'lam wa a'lam. Naam Sheikh. revire أستاذ مبارك السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته حياكم الله جزاكم الله خيرا وأحسن الله إليكم يا لك صحيح Naam, nípa ìbéèrè tí a bèrè ní àná nípa um olólùfẹ́ méjì tí wọ́n bára wọn lò tí àsìkò sàhóòrù fi tó. Oníbéèrè náà tún wá béèrè padà pé ní ọjọ́ tí eléyìí ṣẹlẹ̀ sáwọn, àwọn ti gbà wí pé ààwẹ̀ àwọn ti bàjẹ́ lọ́jọ́ náà so wọ́n lo òpin ìsẹ̀mí ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ẹni tí ò láàwẹ̀ ni. So kí ni ọ̀ràn tán tún kó sí lábala pé wọn ní ààwẹ̀ àmọ́ wọn fi àìmọ̀kan tún fúnra wọn nídàájọ́ pé kò sí ààwẹ̀ mọ́ hayakumullah. jazakumullah khairan ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni pé ẹ pé a ti dáhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó bá jẹ́ pé wọ́n ti wà lọ́dọ̀ ara wọn ṣáájú kí àlùfájúrò la a sọ wípé wọ́n láwẹ̀. a ní wọ́n láwẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti wá padà lọ jẹun lẹ́yìn ìgbà tí ìdájọ́ àwọn tó wòdì wọ́n ti wá padà jẹun bẹ́ẹ̀ náà á kà sí àṣìṣe fún wọn so torí bẹ́ẹ̀ wọ́n san àwẹ̀ ọjọ́ yẹn padà kọ̀bọ́wò ọjọ́ yẹn wọ́n ó san padà ṣùgbọ́n kò ń ṣe fún wọn ṣe kàfàrà gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe sọ wallahu a'lam wa. naam jazakumullahu khairan shukran jazila náà ìbéèrè mi náà ni pé wọ́n ní ẹni tí àwẹ̀ sì ń bẹ lọ́rùn rẹ̀ àwẹ̀ ọdún tó lọ báwo ni ó ṣe san àwọn ìpadà àwẹ̀ ọdún tó lọ akálàṣe yóò kọ́kọ́ mọ gba ilé ìlọ́nà pẹ̀lú àníyàn tẹ́lẹ̀ yìí náà sì ni kò wọ́n jẹ́ kó sọ pé òun á gbé lórí àníyàn ètò ti lọ yẹn. so lẹ́yìn ìgbà ẹni pé táwọn bá lọ tán Al-Imam Khattabi rahimahullahu ta'ala ó sọ nínú tíra rẹ̀ wàhálì mùsùlùmí ó ní pé irú ẹni yẹn yóò san àwẹ̀ yẹn padà yóò sì ṣe kàfàrà rẹ̀ yóò ṣe kàfàrà rẹ̀ kama qala rahimahullahu ta'ala ó dẹ̀ ó dẹ̀ ka àwọn àfáà gẹ́gẹ́ bá ìsọ̀ síwájú nínú àwọn sàbí alẹ́ Muhammad sallam tó yẹ pé ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ tí wọn ò nìyẹn so yóò sì kàfàrà lórí nígbà tó bá san àwọn yẹn tó wọn náà àlà. naam jazakallah khairan pàdé tí wọ́n ń gbèrò àti ṣe ọmọra àmọ́ ọmọra wọn ó ń súnmọ́ ọwọ́ parí Ramadan so wọ́n ń tájẹ́ sọdún mẹ́wàá tí ó parí Ramadan so wọ́n wá ní pé ṣé àwọn láǹfààní àtijọ́ zakati kékeré àwọn káwọn yọ ọlẹ̀ káwọn gbé fún ìmọ̀ tó tó bá ti wá dásìkò yẹn o báwọn yọ nítorí pé kò ní sí ìwọ̀n fún ilé níyàwó àtọmọ ní àsìkò yẹn ayọkù. barakallahu fikum hada labas labas eh, torí pé kò tí ì dé ọ̀dọ̀ sàkátì lè fìtìrì gbà yẹn kò tí ì débi tó ń lọ so lókùgbà tí ò bá ti débi tó ń lọ yẹn kò ní tí ì gba ìdájọ́ sàkátì lè fìtìrì ó gbé ó kàn wà ó kàn ó wà kálá ìmáàmù yẹn ó kàn dẹ̀ ti ṣe gbogbo ètò lẹ́pẹ́ tó bá ti tó síkù kí mọ̀ ń bá òun ṣe so fàádà làmọ́ ni wọ́n lọ́wọ́ àlẹ́. jẹ́ ká dáa dúbà ìṣọ̀lá ṣáà látọ̀ lọ́sọ̀ọ́ di ọ̀la. جزاکم الله خیر امین وانتم